فمن جنفا أو إثما فأصلح بينهم فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوك الله alekun kọ ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ kọba anabiwa muhammad sallallahu alayhi wa sallam àtúgbò àwọn ará ilé anabi àtàwọn sọhábì anabiwa muhammad sallallahu alayhi wa sallam àtúgbò ẹni tí máa ń tàlé lánàá anabi náà tí ó fi dijọ́ alikiyama lọ́wọ́ mọ́sá kàwá náà fún wọn àmín. tafsirul qur'an al-karim ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ alápọ̀nlé ọ̀rọ̀ ọba tó dá wa òun náà sì ní ń tọ́jú wa Olúwa ń bá wa sọ̀rọ̀ nínú suratul baqara aya one hundred and seventy seven eléyìí tí a ti ń kà láti ọjọ́ díẹ̀ sẹ́yìn. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المؤمنون <clears throat> olúwa ń ṣàlàyé fún wa àwọn iṣẹ́ dáadáa iṣẹ́ olóore èyí tí ọlọ́run fẹ́ látọ̀dọ̀ gbogbo ẹ̀dá rẹ̀ bẹ̀rẹ̀ látòrí ìnígbàgbọ́ ọlọ́run ìmọ̀ ọlọ́run lọ́kan ìmọ̀ sìn lọ́kan títí tó fi dórí kéèyàn máa náwó síbi tí ọlọ́run ọba fẹ́ àti irú ìran àwọn wo la máa náwó fún gbogbo eléyìí ni a ti kà fúnra wa lẹ́yìn eléyìí nínú ọ̀nà àwọn tá a lè náwó fún olùwà ní wàfí rẹ̀kọ̀ wàfí rẹ̀kọ̀ àdúgbò ọlọ́run ọlọ́run ọ̀já wọ wáyé ńgbà tí wọ́n mú yàn lẹ́rú ara ń tọ́ yẹ tí wọ́n gbé ọmọ nìyàn lọ́jà lọ́tà bí ìgbà téèyàn ń ta aṣọ àbí bí ìgbà téèyàn fẹ́ ta ilé àbí bí ìgbà téèyàn fẹ́ ta gbogbo nǹkan téèyàn ń lò tí ó wù mọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbé ọmọ èèyàn odidi ọmọ èèyàn lọ́jà pé èèlò lẹ́ẹ̀rà tọ́ọ̀bá máa ń ti ń jẹ́ ẹrú ń ti ń jẹ́ ẹrú nù ẹrú is a property bíi mọtọsáìkù rẹ bíi mọ́tò rẹ bíi bẹ́ẹ̀dì rẹ bíi rédíò rẹ tó ọ̀fẹ́ mọ́tò níta ní ọ̀rà bẹ́ẹ̀ ni wọ́n gbé ọmọ èèyàn lọ alukur'an karim tọ́lọ́n fi ràn nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá dé ọ̀nìkì islam dé kọ́ wá pa gbogbo ohun ń jẹ́ a máa múni sìn lẹ́rú àbá máa wá ta èèyàn ẹgbẹ́ yàn ká máa wá pé lò lẹ́sàn. òun lójó jẹ́ pé nínú tí ó yẹ ká rárá wa létí rẹ̀ alihamudulilayi kò sẹ́rú mọ́ torí bo ni wọ́n ti mú yàn lẹ́rú òun lójú ogun ẹni wọ́n bá mú lẹ́rú lójú ogun wọn ni wọ́n dẹrú wọ́n sì tà wọ́n. ẹ̀wá rẹ̀ yìí tàn nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam wá fi wá ń lọ rẹ̀ ibẹ̀ làwa tún wá lo ayédè lónìí o ọlọ́nkọ́ sànù wa. anabi sallallahu alaihi wasallam ó ní olúwa bá ní salasatun ana khasmuhum yawmal qiyamah nínú hadith qudsi anabi lẹ́yìn ọlọ́run láwọn ẹ̀rọ èèyàn mẹ́ta kan bẹ́ẹ̀ ọlọ́run gan ni ó fèé tí wọ́n bá wọn jà ọlọ́run ló níjà wọn láti kíyàmá ó kú bí tí wọ́n gbé gbà lára àwọn tí anábìjúwe kọ́lọ́run lóun ló níjà wọn láti kíyàmá rajulun ba'a hurran fa akala thamana rajulun ba'a hurran wa akala thamana ẹrú ogun ni wọ́n ti mú yàn lẹ́rú. kó sì tó di pé ọwọ́ adéǹtí ọwọ́ eradicated kọ́dọ̀ wà lẹ́gà ọgbófin mu pé ńgbà tá à ń já tá a wà lójú ogun ọwọ́ tí wá wá tẹ o àtàwọn ìyàwó yín o àtàwọn ọmọ yín ẹ̀dínkì eléèbó pè ní kíni war captives gbogbo òfin ayé náà lọ fara mọ́ tẹ́lẹ̀ àmọ́ nínú òfin ẹ̀sìn tọ́kọ́kọ́ kọ́ òun lòfin gbà á gbogbo ẹrú ọlọ́run ní ká jẹ́ ẹ má máa mú èèyàn sìn lẹ́rú gbẹ̀lẹ́ ẹ máa wá tà wọ́n. àmẹ́rẹ́ yìí tó jẹ́ wá burú jẹ́ yìí ń lọ la anábì wínú hadithi yìí anábì ní rajulun ba'a hurran ẹni tí ó wá sógun yóò tíjà ọkàn wá kí a free man àbí a free woman ẹni tí èyí ṣerú. ó sì kì í mẹ́lẹ̀ ó sì mú yun náà lọ́jà ó sì tà á ó sì náwó rẹ̀ à ọlọ́run ọ̀bọ̀ ọjà lálẹ́ ya àwọn awọn ní ń dẹ́rù ẹ̀ wò lónìí gbogbo ẹni tí ń lọ kidnap ọmọlúwàbí jẹ ìṣẹ́rú adé kan tó ní gbígbá àwọn èèyàn rẹ pé báyìí ni mú wa ìwọ́tọ́ ọba jẹ́ mùsùlùmí nù wọn lọ mọ̀ràn tó ń tún ọlọ́run láwọn ọ̀ràn èèyàn mẹ́ta kan bẹ èmi gan ní fèsì wọn bá já lálùkì yá ma ọlọ́run ní sọ bẹ́ẹ̀ inú ọ̀ràn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí rajulun ba'a hurran wa akala samana ẹni ó kí ọmọlúwàbí èèyàn mọ́lẹ̀ tí èyí tẹ̀wú ó sì tà ó sì gbowó rẹ̀ ọ̀nà gbogbo ẹni ó dín ẹnìkan gbé báwa lọ gbé sínú gbó àbínú yàrá kan pé máa wí fáwọn èèyàn rẹ pé wọ́n mú iye mílíọ̀nù báyìí wá ọ̀ràn ńlá ni o nínú tí ó yẹ ká gbúrò mùsùlùmí ó gbúrò ọmọlúwàbí èèyàn ń bẹ àmọ́ mùsùlùmí ń pàtàkì dákun gbọ̀ntọ́lọ̀ ń wíyẹ o rajulun ba'a hurran wa akala samana ọlọ́n kọ́mọ́sà sẹ́mi àti wọ́n bẹ́ẹ̀ kọ́mọ́sẹ̀ wa ní kidnapper kọ́mẹ́jẹ wọn kidinap àwa náà ó ti kádùá nàìjíríà nísìnyí níjọ́ àná tí máa bá yẹn lẹ́rù ni pé a ah, ẹ má mowó o wọ́n wọ́n lè dá yín lọ́nà wọn ó gbowó àwọn èèyàn ń tọ́jú owó ẹni wọn lọ́nà wọn ń tọ́jú ẹ̀ lọ́wọ́ nísìnyí níbi àlọ́ ayédè nàìjíríà nù ọlọ́mọta torí ẹsẹ̀ jìn wá wọ́n wá tún kó ọwọ́ á di kọ́dà láwọn ìlú mi níṣẹ́ ẹja máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibi táwa wà yá àti ibi tí wọn náà bá wà tó o ti ń gbọ́ wọ́n ti ń wọlé lọ́sàn-án lọ mú àwọn èèyàn láwọn ìlú mi níṣẹ́. ọlọ́mọṣà forí ẹsẹ̀ jìn wá o káwa náà ó sì wo àwọn abola ti fi àwọn ẹsẹ̀ gbé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim àti olórí àtẹlẹmù wa gbogbo bí wọn kálukú ti ṣàṣìṣe tí nàìjíríà fi bára rẹ̀ ń jọ bára rẹ̀ yìí ọlọ́run láti káta parada o bàbá fẹ́ yí bàbá fẹ́ yí padà oore ata yorùbá yìírú máa bí àǹkóso arabi nàìjíríà ti ṣe mistake lọ́dún tó pẹ́ sẹ́yìn lẹ́tà tá a kọ èsì rẹ̀ ní sẹ̀sẹ̀ ń dé ni ẹ̀ mọ̀ pé ń jọ́ sí yẹn bá pòsì lẹ́tà ń jọ̀ ń kí ó rèé sí àmà àṣàkáṣà nàìjíríà mo wí lórí programu kan lórí rédíò lánàá bàbá wa tanra wa ìjọba ọmọ wí àwọn ẹlẹ́kọ̀ọ́ náà máa wí pé àwọn kan ní out of school children kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kò sọ́mọ kan tó wà out of school ẹ̀tàn ni ara lẹ́tà tí nàìjíríà kọ́tẹ́sì rẹ̀ ń dénú ká máa wí pé out of school children kọ́dà àwọn tó máa pé millions làwọn out of school children kíni ń jẹ out of school out of classroom ni ẹ wí ẹni tẹ school rẹ ń classroom ẹ street school rẹ street yóò school rẹ àwọn tá a fi kalẹ̀ kí street ọmọ school wọn àwọn ni wọ́n graduate yìí ìwọ́tọ̀ kéjì ẹnu kíláàsì ẹbí wọn náà graduate ó di engineer ó di dókítà àbí ó di accountant tírénì tiẹ̀ nù aláwọ̀ àwọn kan pé pé street ní skul àwọn àwọn náà graduate àwọn náà graduate wọ́n di bandit wọ́n graduate wọ́n di drug addict wọ́n graduate wọ́n di kidnappers àtírẹ́nì kan làwọn náà ní tẹ̀rù báwọn náà wà tírẹ́nì ní out of school children a sì máa wí ẹnu yọ máa dùn lẹ́nu wa kò sí ní ti ń já out of school ẹni ó school di ẹnu classroom sùkúù lẹ́nu àwọn tí ẹ sì gbà kí o pé street schooling làwọn lọ àwọn náà jáde nígbà àwọn náà bá graduate irú training táwọn náà gbà wọn practice rẹ gbogbo àwọn ọ̀nà ibi tí nàìjíríà náà ta àti àti sí àti ẹ̀sẹ̀ gbé ọlọ́nkọ́ sànù wa ni ẹnìkan bá wà láàrin àdúgbò kan kọ́dà yóò tún máa fi yan gàgbé ah, àwọn ọmọ tòun nìkan ló ń lọ skul ah, àdánwò ni <laughs> àwọn èyí tó ń pè ní out of school ni sùkúù kan làwọn náà wà lójú títì skul abẹ bíríìjì skul ni skul ẹ̀ẹ́ ebi wọ́n ti ń mugbó tí wọ́n ti sùkú kan lòun náà àwọn náà jáde àwọn náà ò ní máa lọ ẹ̀tẹ́ rò pé àwọn náà wọ́n rìn bẹ́ẹ̀ ní sùkú abẹ́ bíríìjì dídì ni àwọn náà gradúwéjì wọ́n wá ń gradúwéjì máa wá lọ́wọ́ ní ìsìn la tó wá mọ́ wọ́n jáde wọ́n di kidnapper <laughs> wọ́n gradúwéjì wọ́n di bandits ọlọ́mọṣà sànù wa nàìjíríà o àmọ́ o káwa àti olórí àtẹlẹ́mù gbogbo wa la contribute ṣe ń ṣe ń ṣẹlẹ̀ yìí o inna الله لا يغير ما بقوم حتى يغيروا ما ma bi anfusihim ọlọmọsá sànù wa o níta fi yà lọ bíi ni pé nígbà tí ẹrú ń bẹ tí wọ́n mú yàn lẹ́rú tí wọ́n lọ tà á ṣẹ̀ríà ìsìláàmù ló discourage ẹ̀ in so many ways àrò ọ̀nà tí ìsìláàmù fi discourage ẹ̀ ni pé wà fẹ́ rẹ̀ kọ́ ọ ìwọ́tọ̀ ọba lówó béèrè pé èèlò lẹ́ẹ̀ta ilé ìtẹ́ sọmọlẹ̀ tẹ́ lẹ́rú nìyí ẹjọ́ òun náà máa jẹ́rú ọlọ́run kọ́ máa jẹ́rú èèyàn máa sanwó rẹ̀ pé ẹtú lẹ́ẹ̀kọ́ máa lọ iná ọ̀nà téèyàn fi gbà ládàá lọ́dọ̀ ọlọ́run. ara ọ̀nà bí wàá tálímà làálà ṣùgbì àwọn ibi tó lè náwó rẹ̀ sí lówó tí wọ́n náà fẹ́ owó tó wù wọ́n náà ọwọ́ ọ̀nà fáwọn mọ̀lẹ́bí rẹ ọ̀nà fáwọn aláìní ọ̀nà fálágbé tó ṣe pé kọ̀ǹdíṣàn rẹ̀ ló ti ta tó fi dá lágbé èyí ṣèyí tí ń fa gbé ṣe bísínẹ́sì ọ̀nà fáwọn tí ń bẹ ní ògbèkùn wọ́n mú yàn lẹ́rú wọ́n gbé lọ́jà wọ́n tà wọ́n béèrè pé èlò ni ọba sanwó rẹ̀ ó ní mo jù ọ́ lẹ̀ nítorí tọ́lọ́run má jẹ́rú ọlọ́run má jẹ́rú èèyàn má ládàpọ̀ mẹ́. wà á kọ́ ọmọ sọ́lá laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib walakinna al-birra man amana billah ẹ̀rínú àwọn ọ̀nà bẹ́rù ọ̀nà orí òun ni wọ́n akọ́ ọmọ sọ̀lá kéèyàn ó gbé òun dúró àwọn àlùfáà wọn ní ẹ máa fi èsì bọ́lúwa tí sọ̀rọ̀ bọ́lá wọn bá pé ẹ kírun àbí wọ́n ń kírun olúwa wà pé wọ́n ń gbé ìrun dúró àtàwọn kan máa kírun ò ní gbẹ̀rún dúró bẹ́ẹ̀ ń tọ́lọ̀ ń fẹ́ ni kíni kò gbẹ̀rún dúró wà àkọ́ ọmọ sọ̀lá ọlọ́run pé wọ́n kírun ọ̀pọ̀lọpọ̀ ayé alukurani wáyé kìlìmúnà sọ̀lá kọ́dà nù hadithi náà hadithi ibn umar bóni alẹ́ islámù alẹ́ wa ikọ mẹsọ̀dà kéèyàn ó ṣe kíni kó gbẹrun dúró àwọn àlùfáà níyàtọ̀ ń bẹ nínú kéèyàn ó kírun àti kó ṣe kíni kó gbẹrun dúró ìrun téèyàn gbé òun lèyí ti gbogbo orígun rẹ gbogbo ọ̀ràn rẹ kódò gbogbo súnà ló pé gbogbo kíni orígun ọ̀run faraidu wa wajibatu àwọn dáadáa gbọ́dọ̀ mẹsẹ nù kódà wà súnánú àsọdà àtàwọn súnà súnà orí irun bẹ́ẹ̀ ọba gbé irun dúró àwọn ń ta kàkálẹ̀ yóò la ààyè àmọ́ ó kírun ó kírun o ìwo lọ́lọ́run wá bẹ̀ ìwo lọ́lọ́run béèrè lọ́wọ́ wa ká kírun ni àbí ká gbẹ̀rún dúró ká gbẹ̀rún dúró ni o ẹ dákun ẹ jẹ́ àfiyèsí lójú ayé anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi jòkó masalasi báyìí arákùnrin kan dé ó sì wọlé ó kírun ó kírun bó ti máa kí ó sì kírun táwọn fẹ́ jáde anabi ní ẹrùjẹ fasalli fa innaka lam tusalli arákùnrin yìí padà wá kírun o torí pé ò tí kírun o ọba padà lóòótọ́ ó sì tún kí ó sì tún tún fẹ́ máa jáde lọ. قال النبي صلى الله عليه وسلم ارجع فصل فإنك لم تصل padà yìí kírun ó wá kírun ọwọ́ àti bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ibi tẹ́ ti máa yàtọ̀ àwọn jẹnẹrẹ́tì àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam àtàwa kọ̀ dá sí bínú bí wò ó ti dá sí bínú lónìí pé èyí ṣe ẹ̀yin ní kí fún ni àti ń kírun lọ́ọ́ yẹ kẹ́ni àti ilé ẹ̀kẹ́jì ẹ̀ là kírun bàbá tó wá kí ń gọ́ ee àìdàgbà mọ̀sáwò sẹ́yìn ọba mọ̀kọ̀ mọ́ni ẹni tí ń bá ń wí fún ọ pé a alájí ẹ dákun irun kẹ kí o irun yẹ ọ̀dà o ń sànù rẹ ni o ní gbà nùrùn tiẹ̀ fún tiẹ̀ láti yá mọ́ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé bọ́ bá rí èèyàn kìlọ̀ fún un pé tó ń ṣe yẹ ọ̀dà àánú rẹ ló ṣe kìlọ̀ kan ni ó tún wí ọ̀n dá sí privacy mu ọ̀n dá sí kí ni àìmọ̀ tí ọkàn lọ́rọ̀ yẹn kéèyàn rí èèyàn tọ́ka dáadáa síyàn kó tó máa bínú. arákùnrin yìí ọwá ọwá jẹ́wọ́ fún anabi sallallahu alaihi wasallam ìyàtọ̀ tí wọ́n sáwà nù ó ní ya Rasulullah fa wallahi la uhsinu ghayraha fa wallahi la uhsinu ghayraha à ìmọ̀ kí jù bá ń lọ. bí n bá ń padà lẹ́yìn ìgbà ọgọ́rùn-ún ntí ń kì náà mo ti kí mu fa'allimni ọkùnrin náà ló wí bẹ́ẹ̀ ó ní fa'allimni ẹ dákun ẹ kọ́ mi bó lè yàn títí hàn ntẹ̀yìn ọba mọ̀kọ̀ máa ní adúrú adúrú mi ò sí nú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ tẹ́lómi fi lọ́ọ́ bá ọlọ́run irun kírun ní kí o ntí ó sì kó bá a ní pé àjọ agbọ́ adúrú mi kò sá dúrú mi ntẹ̀yìn ọba mọ̀ o bọ́lọ̀mbá ni ọmọ aláti kékeré ìdẹ̀rọ ọlọ́run ni anabi sì ti sògùn rẹ̀ sallallahu alaihi wasallam àwa la gbọ́ anabi ní báwọn ọmọ yín bá ti wà lọ́mọ ọdún méje ni ẹ ti máa kọ́ wọn ẹ ti máa jẹ wọn kírun kọ́dà yìí tí ń bá ń pọ́nmọ ọdún mẹ́wàá tí ọ̀fẹ́ mọ̀ ọ́n ní pàtàkì anabi ní ẹ nà á ọmọ tí ń ti ń kírun láti ọdún méje tí ń forí kanlẹ̀ tá a yóò gbá ah, báwọn kí wọ́n máa ṣe à orúkú báwọn kọ́ jẹ́ kẹ́yìn rí ó ṣe déédéé ni má tẹ̀rí mẹ́lẹ̀ bí ìgbà tó fẹ́ gbó kìkì <laughs> mi bá ń kírun ìgbà tí ó tà kìkì ní gbà ah, báwọn kọ́ ó rèé sí orí rẹ kò ní tayọ kẹ́ni ẹ̀yìn rẹ wàláyọ̀ ọmọ tá a bá ti ń kọ́ láti ọdún méje mẹ́wàá nígbà tí ó bá fi bàlágà tí ó fi pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ eighteen years ọmọ twenty years ìrún ti mọ́ la gbogbo òbí tí ò ṣe báyìí fọmọ rẹ̀ wàlá ẹ̀ ọjà ń bá wọn gbogbo òbí tí ọmọ ọ̀dàgbà bárùn wọn jàǹbá wọn àwọn nìrún máa ń nílà tẹ́rí gbogbo ẹni tí òun bá má la láti kékeré from experience bọ́ ọ bá sì kí òní gbádùn it's like something is missing in you ntòtí bí oúnjẹ ni bóòtí máa ń jẹun láti kékeré wò gbogbo wọn bá ti jẹ tàárọ̀ nísìnyí ọmọ pé o ti jẹun bọ jẹ tọ̀sán òní pé ńgbà mo ti jẹ tàárọ̀ bọ jẹ talẹ́ òní pé bí mo jẹ lọ́sàn bẹ́ẹ̀ ni irun náà rí fún ọ tọba kí asúrì tó kí magiribi àbò kí magiribi ò kí gúrí òní gbádùn ọmọ fíìl pé nǹkan kan mí nígbèsè ayé rẹ bọ èyí ń wòye fò yìí máa bá èèyàn dàgbà yìí ẹ dákun gbogbo yín bẹ́ẹ̀ ti jókòó yín náà tí o ti bímọ tí o ti níyàwó ọlọ́run ó ṣe ti rọrùn yóò ṣe ti halali ẹjẹ́ àmọ̀kẹ́ nu oore tá a lè ṣe àwọn ọmọ wa kọ́dà bá àfowó kalẹ̀ fún wọn tá a fi ilé kalẹ̀ fún wọn tí wọ́n jogún àwa là ń wàhálà ara wa bọ́lọ̀mbá láwọn ọmọ yìí ọkọ̀lé wọn kọ bọ́ọ̀hù lè ralẹ̀ fún wọn bọ́lọ̀mbá ni wọn lówó bọ́lọ̀mbá ni wọn ó lo mọ́tò wàhálà ọmọ ànẹ́bí ádámà lọ́kọ́ ẹlòmíín fi ń dààmú ọjẹ tán ó tún tọ́jú èyí tó ọmọ rẹ̀ ọ jẹ ń tún tọ́jú èyí tó ọmọ ọmọ ọ jẹ irú wọn sì níbẹ̀ bá wádìí bàbá tí wọn ò fi nǹkan kalẹ̀ fún wọn tí wọ́n dé bá o èmi máa ń sọ pé gbogbo olówó nàìjíríà ká kó wọn kalẹ̀ more than ninety percent of them wọn ò jogún owó wọn ò gbowó ńlẹ̀ o àwọn tó gbowó ńlẹ̀ wọn ò lè ju ten percent lọ bí wọn bá tó bẹ́ẹ̀ àmọ́ irú wọn yìí ni wàá múra bí i pé ọlọ́run tó ṣe tòun kò ní ṣe ti generation ti ń bọ̀ lọ́mọ kó tàwọn ọmọ ọlọ́mọ mọ́ra wọn wọn kálukú ní òròjọ́ lọ́dọ̀ ọlọ́run o àmọ́ ẹ dákun yìí tàbí ẹ ń sọ ń pàtàkì ẹ á máa pé inú lẹ́gẹ́sì tá a lè pààtì sáwọn ọmọ wa tí wọ́n máa ṣàdúrà fún wa òun ni ká jẹ́ wọn mọ wọn lára láti kékeré bá nàbì kí ni a ṣe sọlọ́lọ́ sọlọ́ látọdún méje ọmọ tí ń kírun látọdún méje tọ́ba dàgbà tí ń kírun bẹ́ẹ̀ kò sí jọ́ gba àrùn kò lọ́wọ́ rẹ̀ ọlọ́mọdé ara burú àmọ́ pọ̀lọpọ̀ lónìí bàbá náà ń kí gbẹ̀ǹlẹ̀ yọ mú ọmọ kan pé kọ́ wá kírun ọlọ́run ṣàánú wa o torí náà ẹ dákun ìrun kíkí orígun rẹ̀ dandan àwọn ọmọjẹ̀mú tá a gbọ́dọ̀ má ṣe orígun ni àwọn nǹkan tó ṣe dandan ni kọ́dà àwọn súnà orí ìrun ọgbọ́dọ̀ pé o àwọn èyí tí o tó tiẹ̀ lè bàrún jẹ́ òun ni ìdí ọba sí orígun ń bẹ gbogbo ẹni tí ń bá ń sìn kírun àforíkanlẹ̀ bí ìgbà tí wọ́n kan èso mọ́bi tí ó jókòó kò ní dìde kó jókòó kó tó tún lọ́ọ́ fi orí kan lẹ́kẹ̀jì bọ́bá kí ọgọ́rùn-ún rákà kò ní òun torí inú pílà òun ni kó jókòó lẹ́yìn ìgbà inú pílà àwọn ẹni kò forí kanlẹ̀ bọ́ bá wá forí kanlẹ̀ tà kọ́kọ́ kó dìde kó jókòó kó tó wá lọ ìforí kanlẹ̀ lẹ́ẹ̀kejì pọ̀lọpọ̀ lónìí yọkàn kan orí mẹ́lẹ̀ yóò sì rí ìsì ẹ̀jẹ̀ yóò tún kàn máa yín èyí ń tiẹ̀ bà ń jẹ́ o abẹ́ni tí ń ké fatiha tí ò mọ fatiha ké alẹ́bìnrin lásán látàlímọ́ lam yaqra bíi fatihatil kitab ànábì lẹ́ni tí ó bá ké fatiha kò ní òun o níjọ́ tá ànábì sì wípé tí ó bá ké fatiha yìí fatiha sí ànábì ké tóun náà mọ̀ ní ń wí o kìí ṣe fatiha sẹ́yìn ń hun lónìí o oríṣiríṣi fatiha làwọn èèyàn ń ké lónìí inú fatiha tí wọn ò kéré lójú ànábì tóun náà gbọ́ òun ni fatiha wà láàlá lìínà ànábì ọgbọrí o sallallahu alaihi wasallam ẹ dákun ẹ mẹjọ atanra wa o láàmú ń bẹ lọ́tọ̀ bọọdì ń bẹ lọ́tọ̀ èdè Yorùbá kọlọ ń fi sankura nìkalẹ inú èdè inú lẹ́tà ìbáwa náà ní Yorùbá lẹ́tà àwa náà ò ṣe pé èsì tẹ̀ ń pè kan ní e tẹ̀ ń pè kan ní ẹ ìbákan náà lẹ́ ń yà wọn ní èdè tiwa náà torí náà káwá sọ bọ́ọ̀dì ká sọ di láàmú àmàgbé wa là láàdín àfi ẹni tí ọba mọ bọ́ọ̀dì pẹ̀lú kú bọ́yọ̀lọ̀ lè yọ̀ǹda rẹ̀ nínú ẹran gbogbo ọmọ Yorùbá tẹ̀mí sì rí àtẹlómìn náà mọ̀wulẹ̀ tanra rẹ̀ èmi kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ọmọ èbó tí wọ́n bí sínú kèfèrí wọ́n ń pe bọ́ọ̀dì wọ́n ń rí pé ọmọ Nàìjíríà fún wa tanra rẹ̀ pé wọ́n òun ọmọ bọ́ọ̀dì pèsè yes ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òyìnbó tẹ rí tí wọ́n di àfáà ni wọn ò bí wọn sínú ìsìláàmù pẹ̀lú abu amina bilal phillips eh, abdulrahim green eh, eh, eh, riyad ansori riyad ansori was my classmate ajọ ń jòkó for four years gbogbo àwọn eléyìí wọ́n pe bọ́ọ̀dì wọ́n sì rí i pé nígbà wọ́n gba ìsìláàmù wọ́n tó bẹ̀rẹ̀ sí kọ́ kéwú. torí náà ẹ má jà tanra wa o ọlọ́mọṣẹ wa ládọ́run mò tọ́ o kẹ́yìn o kí alukuraani bọ́lọ̀ ń ti sọ̀ kalẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam wala dọ́ọ̀lìn làmú bẹ̀rẹ̀ làmú parí láàrin méjèèjì kí ni dọ́ọ̀t wala dọ́ọ̀lìn àmì kẹ́yìn wá pé láàláàlá náà gbogbo ẹ̀ wá láàláàlí ẹ dákun kọ̀dá o kọ̀dá o ọlọ́run sàmánà wa o torí náà wá àkọ́ọ́mọ́ àsọ̀là ó gbẹ̀rún dúró kílẹ̀ yẹn fi gbẹ̀rún dúró òun lára ń ta kàkálẹ̀ yìí kẹfàtì àkọ́dá farabalẹ̀ lórí irun ibi ọyọ ti rùkú rùkú ibi ọyọ ti jókòó láàrin ìforíkalẹ̀ méjì ó jó èyí ò ní jẹ́ pé yàn kírun wà á ta zaka wà á ta zaka ẹ e, rárá bẹ́rù tọ́lọ́wọ́ bí wá ṣe olóore tọ́lọ́wọ́ fẹ́ àṣẹ òun ni kéèyàn máa yọ zaka o òun ni ká máa ṣe kínní ká máa yọ zaka àti sọ̀rọ̀ fúnra wa púpọ̀ lórí ọ̀rọ̀ zaka yìí àmọ́ kọ̀ ká tún rárá wa létí ẹ eh, àfa kí ni mo pe percentage náà máa yọ bí zaka fifty percent àbí ẹ eh? naam naam tí la pè é barakallahu fi bẹ́ẹ̀ náà ni o sì tó ń bẹ̀rù <laughs> àfa rí wí two point five percent torí ẹ̀dá kan ẹ má jẹ́ yẹn ọkàn máa wá tẹ̀síìrù yìí kọ́kàn máa dìde kọ́ máa gbé tí ọ̀tún wọlé ọ máa gba ti kò sì jáde o yóò dùn èmi náà níbi ní bá bi ẹ àwọn tí ń jòkó wájú mi pé èlò ń zàká àti wí rìpítẹ́lẹ̀ àmọ́ barakallahu fi ọlọ́run sàlékún mọ̀rẹ́ àfa bó ti wí òun náà lára lórí o two point five percent lẹ́ẹ̀mejì ló lọ́dún jàmá lẹ́ẹ̀kan péré ẹ dákun ẹ̀já ń ma lọ́rùn ẹ̀yà náà lọ́lọ́run tún wí wà á ta àzàkà tọ́. So, nínú àwọn tí mo rò pé àti ìmẹ́nubà tẹ́lẹ̀ ta lọ́lọ́run wá ní kọ́ yọ zakai ṣé ẹni tí ń gba twenty thousand naira thirty thousand naira fifty thousand naira lọ́lọ́run tó ní ọ̀dọ̀ mú two point five percent wá ń bẹ̀ wàláì kò wí bẹ́ẹ̀ nínú ibi tá a nu ọlọ́run dé olówó olówó ní yọ zaka ó níbi èèyàn ó lówó dé kó tó di pé zaka di ọ̀ràn èèyàn fún un ẹni ọlọ́run bá wa kéde bẹ́ẹ̀ tí ń tún wá ń sahun tí ò lè fọwọ́ mú ninety seven point point five tọ́lọ̀ ń fún un ìgbé ìwọ kan yọ two point five sí two point five òun tún nílá lẹ́yìn tó ná èlò tó ná ninety seven point five tán ẹ̀rí pé bọ́ bá jìyà èyí wọn láì fi òun náà wá ìyà ọlọ́run ọlọ́mọdé àjíyà mọ́jà wa náà rí nàá yà. Eh, lónìí yìí tọ̀rọ̀pọ̀lọpọ̀ ti ń béèrè mo rò pé nìkan náà ń béèrè ń jò ní tí mo ní bá a bá padà débẹ̀ ìpè ló lè yín ó ní kó tó di pé yọ yọ zaka eh, it's a very difficult question torí pé owó kìí ṣe tó dúró lójú kan iye tí zaka jẹ́ lónìí bàbá dọ̀là ó lè má jẹ́ bẹ́ẹ̀ iye tó jẹ́ lánàá o lè yàtọ̀ fún tòní torí n ti ń jẹ́ zaka o ní ta ma fi ń wọ̀n n ta sì ń fi ń wọ̀n yìí n ti fúráìsì rẹ̀ ò dúró ní ojú kan yìí nǹkan méjì náà la ma fi ń wọ̀n zaka ìmọ̀ kó jẹ́ déédéé iye owó gold àbọ̀ owó silver méjèèjì yìí kọ̀ wá static pé iye tí wọ́n ń ta náà ni wọ́n máa ta tọ́dún èyí po kọ́dà iye tí wọ́n tà ní wákàtí kan sẹ́yìn ó lè yàtọ̀ fún iye tí wọ́n tà nísìn ni mo fi ní it's a difficult question ká ẹ máa béèrè pé ẹ máa expect pé bẹ́ẹ̀ bá ti di àfa àgbẹ̀ ẹ̀dákan ló ń zàká ó sì sáré máa kọ́ máa méjì wá bẹ́ẹ̀ náà kọ̀ kọ̀ rọrùn báwọn kọ̀ rọrùn báwọn lẹ́nu ànásóní èmi náà ṣèwádìí a máa ṣèwádìí ni torí pé àwọn yẹn ta góòlù àìsí àti ní ṣọ́ọ̀bù tá a ti ń ta sílvà a wá bí àwọn tí ń tà pé èèlò ni góòlù dà lónìí ìwọ náà lè dà fà àzàká pẹ̀lú ìdúmọ̀ fẹ́ wí fún ọ yé o kí ọ náà máa dáhùn èèyàn ló níwọ̀n bá bọ́ bá ti mọ̀ mọ́ mọ́kàn dá kọjá bí tó mọ̀ ni ẹ̀rú eléyìí kò nídìí kéèyàn kéwú tó pọ̀ yé mọ́ ngba tá anabi juwe sallallahu alayhi wa sallam anabi lẹni tó bá ní ẹṣirúna dínàrà àbí ẹṣirúna mẹsàkọọlà òní kọ yọ zaka lójú ayé anabi sallallahu alayhi wa sallam táwọn fi ń wọn nǹkan nù dínàrù mẹsàkọọlù láyé lónìí àwọn ọmọ dínàrù mọ àmọ́ mẹsàkọọlù mọ ntókù táwa fi ń wọn góòlì wa àbí sílvà wa ní kíni grams pé ó tó yẹ ó tó gíráàmù báyìí àwọn àlùfáà ti wá gbìyànjú wọn wá wo èèlò ní twenty dinar ní gold lójú ayé anabi sọlọ sọlọ e ó tó èèlò ní grams ní òní yìí náà wọn ló ṣe déédéé eighty five grams of gold how many grams eighty five grams of gold kò lè kọ́ kalẹ̀ èyí wọ́n yí padà èyí wọn yé ṣe kí ni èyí yé padà gbogbo owó tí ọba ti lè kó lọ́wọ́ jọ ra eighty five grams of gold níjọ́ tó ọba ti nírú owó ni a kò ti tọ́ sí kó yọ zaka o kò ti tọ́ sí kó yọ zaka ẹ̀ẹ́ mo ní iye tí wọ́n wá ń ta góòlì kò dó lójú kan the latest information tí mo rí lónìí èyí eh, wákàtí méjì sísìn lọ òun ni pé ní nàìjíríà o ń bọ̀ nàìjíríà o iye góòlì gíráàmù kan is fifteen thousand nine hundred and forty three naira fifteen thousand nine hundred and forty three naira ìyẹn ni pé góòlì tó bá jẹ́ eighteen karat torí góòlì náà póríṣiríṣi eighteen wà eh, twenty wà the highest rẹ̀ ní twenty four àmọ́ àwọn àlùfáà ní dúró ń bí èyí tó kéré jù torí yìí ń lọ dájú tọba ti mọ èlò ní torí ẹ̀yin tẹ́ bá máa lọ béèrè góòlì eighteen bẹ twenty bẹ twenty two bẹ twenty four bẹ èyí tó dáa jù ní kó béèrè tó kéré ó mọ mínímọ́ọ̀mù báwọn so èyí tí mo dákọ fún yín wọn ní price eighteen karat gold nìyẹn fifteen thousand nine hundred and forty three àfà multiply fifteen thousand nine forty three báyìí kíni salomon ah gbogbo yín lè ti dà fà àzàkà ọ̀yà ta ni ó bá multiply rẹ̀ ah ẹ ti multiply rẹ̀ lẹ́nu. náà elu lẹ exactly one million three hundred and fifty-five thousand one hundred and fifty-five naira so bẹ́ẹ̀ bá ti nírú owó ọ̀yọ́ zaka one million one point three ó lé díẹ̀ ẹ̀ẹ́ àwọn míì ní calculation tàwọn one point seven ni kọ́dà àwọn míì ní one point nine ni. àmọ́ mo rò pé n ti ń fa discrepancy ni wọn ò take note ti carat of gold táwọn ń lò eléyìí tẹ́rì lórí íńtánẹ́ẹ̀tì mostly kò lè jẹ́ eighteen it will be either twenty two or twenty four carat but èyí tó dáa ni kéèyàn ó wo èyí tó ṣe kínní èyí tó kéré jù tẹ́ máa ń tọ́fà ànábì lẹ́ni ọba ti ní tó tó eighty five grams of gold tọ̀ gold là ànábì pè eighteen gold ni àbí èsè gold twenty gold ní àbí ẹsẹ gold ńgbọ́ bá ti wá ní eighteen tó wá lò ní sẹ́mi pé ó lè yíyàn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run so it's far far better. téèyàn bá ti mú èyí tó kéré jù ní ọba wa ní one point seven déédéé náà ni ẹni ọba ti gbà pé tí n bá ti ní one point three one point three million mo gbọ́dọ̀ yọ zaka ẹ mọ̀ pé oní one point seven náà yọ àbí kò ní yọ oní one point nine náà yọ àmì tó bá lọ dúró lórí pé one point seven ni tó ṣe pé lọ́dọ̀ ọlọ́run ó ti di ẹ̀kọ́ yọ ńgbà tó ti ní one point three èyí ò lè dọ̀ràn sí yàn lọ́rùn o torí náà tẹ́rí pé kìí sowó kéke àbí ta ní one point three nù yín ọlọ́run ó jẹ ẹni jù bẹ́ẹ̀ lọ àmì ẹ̀ má wà ń wa kú wa o ẹ má wá ń wá kú wá wàlá ẹ má wá ń wá kú wá ẹ jẹ́ ń sọ àṣírí kan fún yín anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna ruuxal kudus qad nafasat ilayhi. أن النفس لن تموت حتى تستوفي رزقها فأجملوا في الطلب أنا بنينو أنت ملائكة جبريل تي أفسي ملتي تي مما ترو ملائكة جبريل نكبي ananafsa lantamut ẹnìkan ò ní kú ẹnìkan ò ní kú lórílẹ̀ ayé yìí hatta tasawufiya rizqaha títí tí ó fi ná gbogbo provision tọ́lọ̀ ń pèsè fún yọ nà tán kó tó kò láyé àṣírí wọn lọ́pọ̀lọpọ̀ ọmọ ẹ̀ ń ti ń sáré kárí ìtọ́lọ̀ ń bá kọ fún ọ̀pọ̀ ọ̀nà tí èkó láyé ò lè kú kó tó nà hatta tastawfiya rizqaha fa ajmilu fi talab ntí mo wá wí ilé ànábì yìí fún yín fi parí ẹ̀ pé tọ́ bẹ́ẹ̀ bá wówó ẹ wá lọ́nà kan dá o fa ajmilu fi talab ó lè ná kọjá provision tiẹ̀ mo ní tẹlomi kan lè fi kó ba rẹ tí ó mà ẹni ọlọ́run kọ pé gbogbo provision rẹ láyé is five million naira àbí ten million naira gbogbo ọjọ́ tó o bá gbé ọgbọ̀n ló gbé ni ogójì ní àádọ́ta ni ìtọ́lọ̀ nǹkan mọ́ ọ̀nù ò lè ná jù bẹ́ẹ̀ lọ kò sì ní kú láyé kó tó ṣe kíni kó tó nà tán ànábì ló gbé sallallahu alaihi wasallam tọ àfa mubarak ẹni ọlọ́run ní ten million ní tó sì ti bá a pín in pé ọmọ gba thirty thirty thousand lóṣù ẹ̀mí rí ó sì gùn tó yẹ báyìí ló fi ná ten million tán àwa lọ sóògùn owó orí ten million yìí lẹ́ẹ̀kan náà yóò mú gaari kú òkòtò kò láyé kò é sọ that's the analysis ànábìlẹ́ni kan ní kò láyé àfi kó ṣe kíni àfi kó exhaust ti provision tiẹ̀ ó sì lè ná tẹlómìn má jẹ́ kọ́mọ ìpè ní ti ń fa tí wọ́n máa ń nawọ́ sẹ́lómìn nù pé àwọn eléyìí náà lówó rí o ó ti kanjú náà ti kanjú náà gbé ọlọ́run kọ́ máa ọlọ́run ti bá a pín pé wò ó ọ̀nà títí ọmọ gbà wá ní thirty thousand náà ní lóṣù forty thousand náà ní lóṣù ọwọ́ awa warawara ọwọ́ ten million àbóṣe yahoo yahoo ọwọ́ ten million bọ́ba ti nà tán èbí ló kù fa ajimilu ṣètọ́lá ànábìínà ẹ̀ wọ́wọ́ lọ́nà tó dá ẹ má wá àwọn àkúwà o ni mo fi ní àṣírí kan tọ̀pọ̀lọpọ̀ ọmọ ni mo tú fún yín o ò lè kú ò láyé kó tó ná ntọ́lọ̀ ń fọ́ tán tọ pọsibiliti wa ń bẹ pé tọ ọba kájú náà ó sì gbọ́dọ̀ parẹ́ ọ gbọ́dọ̀ lóye ọdún tí tọlọ ló lò la torí bẹ́ẹ̀ bá tún ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ bá kájú náà tẹ́ ẹ wọ́n wà lọ pokùnso èyí tí wọ́n bá lọ́dọ̀ lọ́n burú ọ̀pọ̀lọpọ̀ tọ́ bá kájú náà àrísìkì jẹ̀ tán tó ti ná tán wàràwàràwàrà irú wọn ni wọn wà ní ayé ọ̀dà mọ́ wọn pokùnso ní gbogbo ẹni ọba para rẹ̀ ọ̀daràn láti ṣe ya ma ọlọ́run fi ràn nẹ́bí ó sì jíṣẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni ọba para rẹ̀ tó gbẹ̀mí ara rẹ̀ yóò jẹ ìyálà yáyà láti ṣe ya ma ẹ dákun ẹ já máa ń tà ń ṣe o pàtàkì jùlọ ẹ̀yin ọ̀dọ́ ajínigbé fẹ̀tọ́là ò lè gbọ́n kọjá ń tọ́lọ̀ ń kọ́ kalẹ̀ fún ọ ò lè ná kọjá ntọ́lọ̀ nǹkan kalẹ̀ fọ́ fa ajimelu fìtọ́lá torí náà mo ní pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ó jẹ ní tó ju báyìí lọ àmọ́ lọ́nà rọrùn lọ́nà halali ẹ wá wò ó fẹ́rígbá aláàánú lọ́lọ́run ẹni ọba wa ní one point three million èèlò ni ó mú jáde ń bẹ ẹ̀yin náà kakuléètì ẹ̀ kò sí àwọn àrólé kàwárí sí nínú yìí hello tán thirty three thousand nínú kíni one million ó tún lé kíni three hundred and fifty five thousand wá mú kíni thirty three thousand lẹ́ẹ̀kan lọ́dún ọ̀sà òfìsàánú àwọn mẹ̀lẹ́bí rẹ̀ náà pẹ̀lú ẹni tí ọba yọ zakazọ rí kó lórí ibu ni wàláyọ lórí ibu ni ṣètọ́ni ni òjò rí náà rí kó lórí ibu lọ́wọ́ ó burú ó burú létí ó ń rùn ó ń rùn létí ó ń rùn létí thirty three thousand àpé hmm? three hundred and thirty thousand bá <laughs> thirty three oṣù wọn àbá torí náà wà á ta àzàkà nínú ọ̀nà bẹ́rù ọ̀nà orí òní kéèyàn máa yọ zàkà o ìwọ́tọ̀ ọba ní iye téèyàn á ní kó tó yọ ọ̀ láti wí. àwọn wo la máa yọ zàkà fún olúwa ti sọ wọn o ìwọ náà lè dà fún àzàkà ń bìyìn o náà tọba tí alukurani rẹ suratu tauba èyí tẹ́yìn ń pè ní chapter nine suratu tauba lọ́lọ́run pé o àmọ́kọ́ba yẹ̀yìn chapter nine àbí quran nine <laughs> quran kan náà níbẹ̀ kò sí wánu kò sí tú kò sí tírí quran nine chapter tauba ọwọ́ awo verse sixty aya sixty mbẹ́ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tó lè fún ní zaka ọlọ́run ti dá kọ wọn tọ́ ọba implication rẹ̀ ni pé tọ́ ọba yọ zaka ìwo olówó tọ́ ọ̀yọ́ fọkànkan ná àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí ọ̀yọ́ zaka o òun ni mo pàkíyèsí yín sí lánàá ìsìláàmù ẹ̀sìn òfin ni bọ́lọ̀ ń bá la procedure kan kalẹ̀ you must follow it ìgbà ìbá sá ti yọ owó ọ̀ sì yọ fún ọ̀yọ́ fáwọn tọ́lọ̀ ní kí kọ yọ fún ọyọ ńbẹ lọ́rùn rẹ̀ torí náà ẹ dákun àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tá a máa yọ zàká fún níbo ni mọlọrọ ti dákọ wọn inú suratu Tauba àyà sixty innama sadaqatu lil fuqara'i wal masakin wal wal 'amilina 'alayha wa fir riqa wa wal mu'allafati qulubuhum wal gharimina. وفي سبيل الله آه، آية yẹn bóyá مبارك بابك bá wa kàn torí yẹn jẹ́ ọba àmà kọ́ mà sóràtò tawba àyà إنما إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم الحمد لله ẹ̀yin náà lè lọ wo translation rẹ̀ tẹ́ bá fẹ́ gbọ́ yé fọ́dà ọjọ́ ti lọ in the next two minutes or three ìsinmi ọ̀ wọlé هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك